ọ̀yá ọ̀yá ọ̀yá àfínà. ọ̀pá kankan ṣoṣo báyìí ni fúlàní fi dàgbà màálù tí àrá bá sán girigiri rẹ̀ amúlẹ̀ girigiri mi ó mú ìwà adémọlá lónìí. inú apẹ̀rẹ̀ ajáde ló ń pọn sí. òótọ́ ni bọ̀dà adémọlá ẹ má dàbí ọmọ mi o ẹni tó rán ni sẹ́là bẹ̀rù ẹnì kan bẹ̀rù ẹni tó ẹ̀jẹ̀. ṣé bí o ṣàlàyé ọ̀rọ̀ fún mi mo ti ní mo gbọ́.

tiẹ̀ bàjẹ́ ni òun yẹ yí ni ṣé ọ̀wọ́ owó tá à ń sọ nísìnyí ni. ìwọ gan fúnra rẹ tá a lọ sẹ tá a lọ tá a lọ sẹ tá a lọ kọlù. ọ̀gbẹ́ni dèrè àwọn ọkùnrin olórí burúkú ayé ògbòrò ni wọ́n. ṣé pọ̀ ṣe wà mí. ebi ṣe máa wọ bí. wàhálà yìí ń kí ẹ mọ̀ èmi rò pọ̀ ti lọ nẹ̀ pẹpẹ sí ọwọ́ à ń sọ pé wọ́n tó ló máa ń bá àwọn ọmọ yìí jẹ́ ìwọ ló máa ń bá àwọn jẹ́ mi láì bó ṣe máa ń ṣe òní jẹ́ kéèyàn bá àwọn wí kó jẹ́ kéèyàn sọ̀rọ̀. gbóná ah, ṣé wàá máa sọ̀rọ̀ mára kíkà ọkàn kan pani. sọ̀wọ́. Eh, alága hmm? ẹni sùúrù ẹ má yọ fẹ́rẹ́ mu o ẹ rí i pé àwọn ẹni tí ń lọ sọ̀rọ̀. ẹ lè nígbà tẹ̀ ń wò yẹn má bá a sọ̀rọ̀ kí sọmọlúàbí o ah, ọmọ burúkú gbà ní Rebecca bó ṣe ṣe ojú bíi wáìpà mọ́tò yẹn. ẹ mọ́jọ ọ̀gá mo sọ torí ẹ ẹ mọ yín tọ́jú ẹ tó bá fẹ́ tọ́jú ọkọ yín ẹ tó wá ṣe rodo yẹn. Ah. kádàrá mi yàn ò torí pé kádàrá ẹni lálátọ̀nà ẹni kádàrá ẹni.